kò gbọ́dọ̀ sí ẹ̀sùn látọ̀dọ̀ ẹ̀dá fún àlọ́ọ̀ lórí dídárúkọ àti àìdárúkọ ẹnìkan nínú àlùkùránì bí Allah ṣe fẹ́ òun ló ṣe ni. ìkejì òdodo tí kò ṣeé jà níyàn ni Allah subhanahu wa sọ nípa. ẹ̀dá tí orúkọ rẹ̀ wà nínú alukur'ani nítorí pé òdodo lọ̀rọ̀ Allah alukur'ani. ìyẹn tún gbọ́dọ̀ yí ọ pé ẹni tọ́lọ́ ń bá dárúkọ rẹ̀ nínú kur'ani ohun tó bá sọ nípa rẹ̀ nìkan lòdodo ẹni tó bá sọ̀dà kejì òpùrọ́ ni nǹkan kẹta tó tún gbọ́dọ̀ yé wa ẹ̀kọ́ tí Allah subhanahu wa ta'ala bá fẹ́ kọ́ wa lára ẹ̀dá rẹ̀ náà ni oríire ti wà nínú rẹ̀ kì í ṣe pé kí ẹnìkan wá lò ó lódì láti fi tako Allah ẹ̀kọ́ tí Allah fẹ́ kọ́ wa nípa Mọ́ríyámù. ó mọ̀ ní ọ̀nà tá a lè gbà soríire lára ìtàn Maryam ìyá Isa nínú Al-Qur'ani tó o bá ti wá rí ẹ̀kọ́ yẹn dì mú tó ń sọ nǹkan míì àgásí pé ọ fẹ́ di ẹni àbùkù nìyẹn ní ọ̀dọ̀ Allah. so èsì nìyẹn èsì ọ̀rọ̀ nìyẹn fún ọ̀rọ̀ tí Mario Joseph sọ pé orúkọ Mariam nìkan ni orúkọ obìnrin tó wà nínú àlùkùránì àti pé kò sí orúkọ ìyá ànábìwá Muhammadu níbẹ̀ kí ni problem ẹ pẹ̀lú yẹn. what is your problem ìwọ ni ọ̀tọ̀ alukur'an Allah ni ọ̀tọ̀ alukur'an òun iwe ní ìwé rẹ̀ òun ló ní tírà rẹ̀ ọfẹ́ bẹ́ẹ̀ ó darúkọ Maryam ọfẹ́ bẹ́ẹ̀ kò darúkọ ìyá ànábì nínú alukur'ani dídarúkọ Maryam nínú alukur'ani kí Maryam dì sọ́sọ mọ́ríyàmù di ìyá ọlọ́run ni tàbọ́sọ́ di ìyàwó ọlọ́run tàbọ́sọ́ di ọmọ ọlọ́run. àìdárúkọ ìyá ànábì muhammadu sallallahu alayhi wa sallam kí ni àbùkù tó kó bá ànábì kí ni àbùkù tó kó bá ẹ̀sìn tó mú wá. ìyá lọ́lọ́run ránṣẹ́ ni tàbọ́mọ. so ọ̀sìnwé kan náà tó wá ń sọ lónìí wípé kò sí orúkọ ìyá ànábì nínú kùrọ̀ánì ọ̀rọ̀ Mario Joseph ló náà kà tó fi ń sọ ohun tí ń sọ ọ̀sìnwé ni ẹ̀jẹ̀ àtẹ̀wájú. Mario Joseph tún sọ pé alukur'ani mímọ́ súrà kẹta láti àyà thirty four síwájú ó sọ pé wọ́n bí mọ́ríyámù láì ní ẹ̀ṣẹ̀ ìpìlẹ̀ lọ́rùn kò dá ẹ̀ṣẹ̀ rí nínú ayé rẹ̀ wọn kò já àbálé rẹ̀ rí èsì rèé o. ẹ jẹ́ kí a ka àwọn àyà súra Ali Imran tí Mario Joseph tọ́ka sí ìyẹn súra Ali Imran àyà thirty four kàkà síwájú. àmọ́ màá bẹ̀rẹ̀ rẹ̀ láti àyà thirty three mo sì máa kà á dé aya thirty six Allah subhanahu wa ta'ala ó sọ pé inna Allaha inna Allaha istafa Adama wa Nuha wa ala Ibrahima wa ala Imrana ala li alamin aya thirty three nìyẹn inna Allaha istafa ádámà dájúdájú aláwòṣà ádámà lẹ́ṣà wà núhà àti ànábì núhù wà áàlà ibrahim àti ará ilé ibrahim ànábì ibrahim wà áàlà imran àti ará ilé imran ó sà wọ́n lẹ́sà àlàlẹ̀ alamin lórí àwọn ẹ̀dá àsìkò tiwọn lórí àwọn ẹ̀dá àsìkò tiwọn. ìyẹn ni pé ádámà nígbà tó wà láyé òun ni ẹni ẹ̀sà jùlọ lásìkò náà núhù nígbà tó wà láyé òun ni ẹni ẹ̀ṣà jùlọ lásìkò náà ala ibrahim àwọn aráalé ibrahim bẹ̀rẹ̀ lórí ibrahim fúnra ara rẹ̀ àti àkọ́bí rẹ̀ ismail àti àbúrò rẹ̀ ishaq àti àwọn tí wọ́n tún jẹ́ ànábì nínú ọmọ Isaac nígbà náà lọ́hùn àwọn bíi anabi Dáúdù àwọn bíi anabi Yusuf àwọn bíi anabi Yakub àwọn bíi anabi Sulaiman lásìkò ìkọ̀ọ̀kan wọn àwọn ni ẹni ẹ̀sà jùlọ wàhálà Imran àti àwọn aráàlẹ̀ Imran lásìkò tiwọn àwọn ni ẹni ẹ̀sà jùlọ lásìkò tá a wà yìí àsìkò ànẹ́bíwa Muhammadu la wà yìí ànẹ́bíwa Muhammadu ni ẹni ẹ̀sà jùlọ ní àsìkò yìí. Aya 34 Lórí yàtá بعدها من بعد والله سميع عليم wọ́n jẹ́ àrọmọdọ́mọ lórí yàtán wọ́n jẹ́ àrọmọdọ́mọ àwọn tọ́lọ dákọ̀ wọ̀nyẹn àrọmọdọ́mọ ni wọ́n jẹ́ síra wọn apá kan wọ́n wá látara apá kan ìyẹn ni pé ẹbí kan náà jọ ni wọ́n ara kan náà jọ ni wọ́n wàlọ́hù sẹ̀mí òní ni olùgbọ́ olùmọ̀ onímọ̀ ayah thirty five. إذ imura'atu imran rabbi inni nazaritu laka ma fi batni muharrara fataqabbal minni innaka anta sami'ul alim idh qalati imura'atu imran ẹ rántí nígbà tí aya ìmùrọ́nù aya ìmọ̀rọ́ọ̀nù ìyá ìyá jésù nìyẹn ẹ nígbà tí aya ìmọ̀rọ́ọ̀nù sọ pé rọ́bì olúwa mi ìní nàzàrìtù lákàmá fi bátínì muharrara dájúdájú èmi fi ohun tí ń bẹ nínú mi jẹ́jẹ́ fún ọ pé mo máa yà á sọ́tọ̀ fún ẹ̀sìn rẹ. oyún tí ń bẹ́kùn mi tó bá fi lè sọ mí kalẹ̀ láyọ̀ àtàlàáfíà ọmọ náà màá lọ fi sí mọ́sálásí yóò mọ mógútó ilé rẹ yóò mọ ṣe àtúnṣe ilé rẹ kò ní í ṣiṣẹ́ míì mọ́ iṣẹ́ tí ọmọ ṣe nù mo jẹ́jẹ́ bẹ́ẹ̀ fún olúwa mi fatakọ balimi ni nítorí náà gbà á lọ́wọ́ mi gba àdúrà tí mo ṣe yìí. innaka anta sami'ul alim dájúdájú ìwọ ni olùgbọ́ onímọ̀ aya thirty six falama wadọ̀ àti ha kọ́lát rọ́bì inni wada'atuha inni wada'tuha unsa qalat rabbi inni wada'tuha unsa wallahu a'lamu bima wada'at walaysa dhakaru kal unsa wa inni samaituha maryam wa inni u'idhuha bika وذريتها من الشيطان الرجيم فلما وضعتها nígbà tí ó bí nígbà tó bí oyún oyún náà to bi aya imurona tó bí ti se ìjẹ́jẹ́ lori nigba to bi tan i tán aya ìmùrọ́nù sọ pé inni ha ùnsà olúwa mi dájúdájú mo bí ní obìnrin obìnrin ni mo mọ̀ bí i mọ álámù bímá wàdọ́àt Allah sì nímọ̀ jùlọ nípa ohun tí ó bí bí òwúlẹ̀sẹ̀ sọ fọ́lọ́run pé òun bí obìnrin Allah onímọ̀ jùlọ ọmọ ohun tó bí lọ́mọ wàlẹ́ ìsà zákàrùkàlẹ̀ ń sa ọkùnrin kò sì dàbí obìnrin tó ti gbọ́ ọkùnrin kò dàbí obìnrin nínú ìsìláàmù nínú ìsìláàmù wàlẹ́ ìsà zákàrùkàlẹ̀ ń sa ọkùnrin ò dàbí obìnrin sórí ẹ̀yin obìnrin kan tẹ́ ẹ fẹ́ sọra yín di ọkùnrin ẹ̀ ń dààmú ara yín ni ẹ̀ ń dààmú ara yín ni. pàápàá ẹ̀yin obìnrin tẹ́ ẹ sọra yín di àfáà àfáà àgbáyé tẹ́ ẹ sọra yín di àfáà lórí social media tẹ́ ẹ sọra yín di àfáà tí wọ́n ń pè sóde káàkiri. aládàáwò obìnrin ni máa ń ṣe bẹ́ẹ̀ obìnrin burúkú ni máa ń ṣe bẹ́ẹ̀ kò sí ẹ̀rí ìyẹn kò sí ẹ̀rí fún yẹn nínú Islam wàlẹ́ ìsà zákàrùkàlẹ̀ òun sa ọkùnrin ò dàbí obìnrin wọn náà wò ó ní gbogbo ọ̀nà bí Islam ṣe gbé kalẹ̀ nìyẹn àwọn òyìnbó ni wọ́n ń sọ pé kò sí ntọ́kùnrin lè ṣe tóbìnrin ò lè ṣe àwọn ọ̀tá ẹ̀sìn àwọn ni wọ́n fẹ́ sọ obìnrin di ẹgbẹ́ ọkùnrin wọ́n wá wò ó wàlẹ́ ìsàdákàrù kalẹ̀ ń sá ọkùnrin ò dàbí obìnrin kò sóbìnrin tó jẹ́ ànábì ọlọ́run rí. gbogbo àwọn ànábì ọlọ́run òjíṣẹ́ ọlọ́run ni wọ́n máa jẹ́. mọ́ríyámù tí ìyapẹ ẹnu wá lórí rẹ lọ́dún àwọn àfáà táwọn àfáà kan fi lérò pànàbí ọlọ́run ni àṣìṣe ni gbogbo ipò tí mọ́ríyámù wà ọlọ́run ti sọ òun náà ni àsìdíkọ̀ kì í ṣe nàbíyà kì í ṣe rọ̀ṣúlà. sídìíkọ̀ olódodo. obìnrin kì í di ìmáàmù obìnrin kì í di ìmáàmù obìnrin kì í di adájọ́ nínú ìsìláàmù obìnrin ò gbọ́dọ̀ jẹ́ aláṣẹ lórí ìlú nínú ìsìláàmù. obìnrin ò gbọ́dọ̀ jẹ́ oníwàásí ìgboro obìnrin ò gbọ́dọ̀ mọ́ ṣe wàásí bí àwọn ọkùnrin ṣe ń gbéra wa jáde lórí social media àti láwọn àyè míì kì í ṣe pé Islam sọ pé obìnrin ò lè nímà obìnrin lè ní ìmà àmọ́ kò ní gbére ẹ̀ sí public obìnrin tó bá ti gbére ẹ̀ sí public ó ti di ajá àgbòro ó ti di ajá àgbòro tí wọ́n mọ̀ filọ̀kù lọ̀lọ́. bọ́bá dá sí pé Islam ló fẹ́ ṣe ó sì fẹ́ ṣe níbàámu sí súnà ànábì ó fẹ́ ṣe níbàámu sí ìfẹ́ inú rẹ̀ tọ́lọ́mbà ti dá ọ lóbìnrin mọ ìwọ̀n ara rẹ mọ ìwọ̀n ara rẹ wà lẹ́yìn sàzákàrù kàlẹ́ òǹsà ọkùnrin ọkùnrin kò dàbí obìnrin o wọn ò jọra wọn o ọkùnrin kì í ṣe obìnrin obìnrin kì í ṣe ọkùnrin ọkùnrin kì í sí obìnrin obìnrin kì í sí ọkùnrin. ìyẹn báyẹn wà ní sàmáìtù ha mariam aya ìmúrọ́ọ̀nù wa ń sọ pé dájúdájú mo sọ ọmọ náà ní mariam wà ní ọ̀hìn zuhabik dájúdájú mo wá ọsọ fi ọ́ sọ ọmọ náà wá zùrí ha mo tún ń fi ọ́ sọ àwọn ọmọ rẹ̀ ọmọ tó náà bá tún bí ọmọ àtọmọ ọmọ mo tún fi ọ́ sọ wọn mina ṣàìtọ́ ni rọ̀jì bá mi sọ wọn kúrò lọ́dọ̀ èṣù ẹni ẹ̀kọ́. E ẹni eko Mariamu ó wa isori fún ọmọ tó bí aya Imran ó wá ìsọ̀rí fọmọ tó bí ìyẹn Mariamu ó tún wá ní kọ́lọ́ ń tún wá bóun sọ ọmọ tí Mariamu bá bí kó sọ kúrò ní ọ̀dọ̀ èṣù. aya tí Mario Joseph tọ́ka sí nìyẹn o tó ti ń sọ pé tó ti ń sọ pé eh, alukurani mímọ́ kẹta láti àyà thirty four síwájú ọ sọ pé wọ́n bí maryamu láì ní ẹ̀ṣẹ̀ ìpìlẹ̀ lọ́rùn kò dá ẹ̀ṣẹ̀ rí nínú ayé rẹ̀ wọn kò já àbálẹ̀ rẹ̀ rí sọgbọ́n tó jẹ má bàálẹ̀ mi gbogbo ilé mo wá ka àyà náà láti àyà thirty three òun ní síwájú mo sì wá kà síwájú mo sì kà dé àyà thirty six. ṣẹ́ni pé àwọn kìrìsìtẹ́nì nígbà míì wọ́n kàn dákọ̀ àyà báyìí ngbe ẹ bá débẹ̀ ọ̀tọ̀ ni nǹkan tẹ́ máa bá ń ǹjẹ́ ọ̀rọ̀ kan wà nínú rẹ̀ tó sọ Jésù di olúwa àti olùgbàlà torí pé ibi tí ó jáfojúsùn Mario Joseph ni pé ó sàn wá àyà tí ó pe Jésù tàbí ìyá Jésù ní olúwa àti olùgbàlà ohun tá a wá kà bọ́ ọ̀ta yẹn kí ló jẹ mọ́ pé ẹnìkan ni olúwa nínú rẹ̀ ǹjẹ́ ọ̀rọ̀ kan wà nínú rẹ̀ tó sọ pé ẹ̀sìn kìrìsìtẹ́nì ni ẹ̀sìn jésù àti ìyá rẹ̀ mariam rárá o la fi sọ pé nígbà míì ń bẹ táwọn kìrìsìtẹ́nì kódà tá a bá fẹ́ sọ̀rọ̀ nípa jésù kristi àti ìyá rẹ̀ ìgbà míì ń bẹ tó ga sí pé wọ́n ó sì tì wá lọ́pọ̀ pọ̀n tá a ṣàfi sọ̀rọ̀ nípa rẹ̀. nígbà tí wọ́n bá ń tọ́ka sí àlùkùránì lòdì nígbà tí wọ́n bá ń tọ́ka sí àdìsí ànábì lòdì wọ́n á tì wá lọ síbi ká sọ òdodo ká fi àlàyé nípa àwọn àyà náà. ẹ̀jẹ̀ àtẹ̀wájú. Mario Joseph tún sọ pé Súra fifty Aya twenty three ó sọ pé Máríyámù lọ sí ọ̀run pẹ̀lú ẹran ara rẹ̀. Kódà wọn kọ ọ̀rọ̀ náà sínú Àlùkùránì mímọ́ ni. Sọ̀gbọ́ Quran fifty Aya twenty three. ó ní wọ́n kọ síbẹ̀ pé Máríàmù náà gun sánmà lọ pẹ̀lú ẹran ara rẹ̀ ó ní wọ́n kọ sínú àlùkùránì ni hmm. èsì irọ́ pọ̀ púpọ̀ lẹ́nu kìrìsìtẹ́nì yìí àkọ́kọ́ ná orúkọ Máríàmù kò jẹyọ nínú sura fifty sura fifty ní sura kọf sura kọf kọf. láti ìbẹ̀rẹ̀ rẹ̀ títí dé òpin rẹ̀ orúkọ mọ́ríàmù kò jẹyọ nínú súra kọf ení forty five sì ni àpapọ̀ àyà tó wà nínú súra kọf bákan náà kò sí ọ̀rọ̀ ikú àti irú ikú tó pa nínú súra kọf. nígbà tí wọn ti ẹ̀ wulẹ̀ sọ̀rọ̀ tó jẹ mọ́ Mariamu nínú súra Kọ́f kódà kò sí nínú súra mìíràn ọ̀rọ̀ bí Mariamu ṣe kú kò sí nínú Al-Kùránì tí aláwo bá wulẹ̀ gbé mọ́ríyámù lọ sókè gan-an ní òdodo káti ẹ̀ wá sọ pé Ọlọ́run wá gbé mọ́ríyámù náà lọ sí gẹ́gẹ́ bó ṣe gbé yísà ọmọ ẹ̀ lọ sí sámà ṣé ó sọ mọ́ríyàmù di ọlọ́run ni tàbí ìyẹn túmọ̀ sí pé kìrìsìtẹ́nì ni ẹ̀sìn mọ́ríyàmù ẹ́ nítorí náà ẹ rí i pé Mario Joseph ọkàn fẹ́ máa fi ọpọlọ wa ṣeré ni ó fẹ́ máa fi ọpọlọ wa ó fẹ́ máa fi ṣeré àṣírí rẹ̀ sì padà tù ú pé kì í wulẹ̀ ṣe mùsùlùmí kò sì wulẹ̀ lọ sílé kéwú rárá. ẹ jẹ́ kí a dúró sí ibẹ̀ yẹn ní òní insha allah a máa tẹ̀síwájú ní ọ̀la ní nínú apá kẹfà insha allah àwa tí a bá ní ìbéèrè ọ̀kan òjọ̀kan ká sẹ́ǹdì ẹ̀ sí nọ́mbà glo mi zero eight zero seven six one one four eight nine six ibẹ̀ ni kí a sẹ́ǹdì ẹ̀ sí. ọlọ́run fún wa ṣe kòǹgẹ́ dáadáa ká sẹ́ndì ẹ̀ sí pẹ̀lú voice notes ó wà preferable kó lè rọrùn láti tètè gbọ́ wáyé bí bẹ́ẹ̀ kọ́ ká ṣe ní messages aláwọ̀ gbàdúrà ẹnìkọ̀ọ̀kan wa ká ṣíà programu yìí fún àwọn ènìyàn wa tí mo bá rí àwọn ìbéèrè èyí tó bá jẹmọ́ kámánkíá ó ṣeé ṣe nírọ̀lẹ́ ká tún lu àsìkò díẹ̀ ká fi fọ èsì ká fi fọ èsì subhanaka allahumma wa bihamdik ashhadu wa la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.